بسم الله والحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tí ó ń forí rọ ó ń forí rọ ẹni tí ó ń fárígá ó ń fárígá kí Allah subhanahu wa ta'ala kókó wa yọ nínú àwọn àdánwò tí máa jáde látara ìfẹ́. láàrin ọkọ àti aya. episode forty eight episode forty eight ni ìjókòó ti alẹ́ òní alẹ́ òní ni alẹ́ àfòlàfà alẹ́ ọjọ́ Tuesday déètì òní ni ọjọ́ àkọ́kọ́ oṣù àkọ́kọ́ oṣù oṣù alimuharram alimuharram ọdún fourteen forty three wọn ò fẹ́ ká máa pe oṣù alimuharram ní muharram wọ́n fẹ́ kí a máa fi alif àti láàmù yẹn kún un nígbàkigbà tí a bá fẹ́ pè é nítorí pé proper noun òun ni orúkọ yẹn jẹ́ fún oṣù yẹn Alimuharam. kí a lè mọ̀ pé ìgbàkigbà tá a bá ti sọ pé alimuharram a sì mọ̀ pé oṣù alimuharram oṣù àkọ́kọ́. nínú oṣù méjìlá ti àwa mùsùlùmí ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ nítorí náà alẹ́ òní ní ẹ̀ẹ̀kan sí alẹ́ ọjọ́ Tuesday alẹ́ ọjọ́ Tuesday ọjọ́ àkọ́kọ́. nínú oṣù àkọ́kọ́ oṣù alimuharram ọdún fourteen forty three. episode forty eight àwọn ìbéèrè bíi mẹ́ta kan ni a fẹ́ fọ èsì rẹ̀ ní alẹ́ òní. àwọn ìbéèrè náà ó ṣeé ṣe kó fẹ́ pa wá lẹ́rìn kí a má sì rẹ́rìn púpọ̀ nítorí pé ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn la fẹ́ sọ kì í ṣe ọ̀rọ̀ ọ̀dọ́kọ̀. So. nínú ọ̀rọ̀ ọkọ àti aya àwọn ọ̀rọ̀ kan máa ń bẹ tó jẹ́ pé ó lè pani lẹ́rìn àmọ́ òdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ náà ni ó máa jẹ́ òtítọ́ òtítọ́ náà ni ó máa jẹ́ nípa bẹ́ẹ̀ àríbi yẹ̀ sí bí ọ̀rọ̀ bá ti wáyé lórí rẹ̀. ìbéèrè àkọ́kọ́ oníbéèrè béèrè wípé àwọn jẹ́ ìyàwó mẹ́ta lọ́dọ̀ ọkọ àwọn ọkọ àwọn sì ní ọkọ ẹyọ kan ìgbàkígbà tí ìjáde bá pa. gbogbo àwọn pọ̀ bóyá wọ́n ń lọ sí agbo ẹ̀kọ́ ẹ̀sìn tàbí àwọn ń lọ sí òde mìíràn ẹni tó jẹ́ first wife wọ́n máa ń dúró ní ìdúró pé òun ni òun ni ìjókòó iwájú pẹ̀lú àáfàá wọn. kì í fẹ́ kí ẹlòmíì nínú àwọn méjèèjì yòókù táwọn ó ṣèèṣì jókòó níwájú níwọ̀n àgbà tí ọba ti wà nínú mọ́tò tàbí níwọ̀n ìgbà tí ọba ti jẹ́ pé òde pa wọ́n pọ̀ ìjáde pa wọ́n pọ̀ kódà bí ọ̀kan nínú àwọn bá ṣèèsì jókòó níwájú àáfàá gan a máa sọ pé bọ́sẹ́yìn bọ́sẹ́yìn ààyè umu ló jókòó sí wọn. oníbèrè wa ń béèrè wípé lódodo oníkálukú mọ ìgbà tó wọlé tó dìyàwó ẹnìkíní mọ rẹ̀ níkíní ẹnìkejì ẹ mọ rẹ̀ ní ìkejì ẹnìkẹta sì máa rẹ̀ níkẹta kódà àwọn tó ń retí ìkẹrin. ṣé bí first wife yóò ṣe máa jókòó síwájú ọkọ nìyí títí àti títí láíláí nígbàkigbà tí òde bá pa àwọn pọ̀ ṣe rí pé ìbéèrè ọ̀fẹ́ fọ́nì díẹ̀ àmọ́ kò fọ́nì. Eh, funny and serious ni. ó ní ojú wo ni ẹ̀sìn fi wo irú ìṣesí yìí tó jẹ́ pé àfa àwọn tó jọkọ àwọn òun náà ti fi òlùlù pé ìgbàkigbà tí ìjáde ìgbàkigbà tí ìjáde bá pa àwọn kọ o first wife ni ó máa jókòó ní iwájú. ibi tó bá wá wu ẹlòmíràn ó lè jókòó lẹ́yìn mọ́tò àmọ́ wájú yìí o first wife ni wọ́n rẹ́gísítà rẹ̀ fún. ojú wo ni ẹ̀sìn ti wò ó. èsì rèé o kò kọ́kọ́ sí àyà kan nínú Quran tàbí àdìsí kan nínú àdìsí àlẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam tó sọ nípa irú àlámọ̀rí bẹ́ẹ̀ nítorí pé nígbà tí ànábì wà láyé sallallahu alayhi wa sallam tóun náà sì ní ìyàwó. tí ọmọ ní ẹyọ kan kò sí ọ̀rọ̀ ta ni ó jókòó ti ànábì níwájú torí pé nígbà náà lọ́hùn ẹṣin ìbaaka ràkúnmí òní kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn nǹkan igun wọn nìyẹn kò sí nǹkan gùn tí ó dàbí ti ayé òde òní tó jẹ́ pé àti ẹnìkan ó lè jókòó ní iwájú kò sí nígbà náà àmọ́ nígbà náà lọ́hùn nǹkan tí ó fẹ́ jọ pé kí ìyàwó àtọkọ jáde nígbà náà lọ́hùn òun ni ìjáde lọ sí ojú ogun ìjáde lọ sí ojú ogun lásìkò tí ànábì bá fẹ́ jáde lọ sí ojú ogun àwọn ìyàwó rẹ̀ wọ́n jẹ́ mẹ́wàá tàbá ti yọ kọ̀díjà ọmọ huwailid kọ̀díjà Allah aniya ẹni tó jẹ́ ìyàwó àkọ́kọ́ òjíṣẹ́ Allah tóun ti kú kí wọ́n tó bọ́ sí Madina òkè àwọn òǹkà ìyàwó ànábì jẹ́ mẹ́wàá kì í fẹ́ kó gbogbo wọn lọ sí ojú ogun gbogbo wọn wọn ó sì máa jẹ̀rán kàn pé àwọn náà gbọ́dọ̀ lọ sí ojú ogun ni kì í ṣe pé obìnrin lọ jagun lójú ogun o wọ́n lọ láti lọ ṣe iṣẹ́ first aid iṣẹ́ nurse iṣẹ́ doctor fún àwọn tó bá farapa nínú àwọn mùsùlùmí lójú ogun iṣẹ́ tí wọ́n máa ń ṣe ti wọn nìyẹn wọ́n sì máa bá wọn dáná oúnjẹ tí wọ́n máa jẹ torí ìyẹn ń jagun kò ní kọ́ má jẹun okùn inú la fi gbé títa. wàyí ànábì ọ̀fẹ́ mú àwọn ìyàwó ẹ̀ jáde àmọ́ gbogbo wọn ni wọ́n fẹ́ lọ òun ò sì ní fẹ́ kó gbogbo wọn lọ yóò wá di ìfàǹfà láàrin ara wọn pé èmi ò lọ o tìbí náà mọ̀ sọ pé òun ò lọ o kò ní wá sí ẹnìkan tí ó fẹ́ jókòó lé nígbà tí ọ̀pọ̀ èèyàn tó bá ń du nǹkan tí ò ní kárí tí ẹnìkan kò sì sọ̀kalẹ̀ fún ẹnìkejì rẹ̀. tẹ́nìkan ò step down fún ẹnìkejì rẹ̀ kí lọ́nà àbáyọ ọ̀nà àbáyọ ní kúríà alukúríà ní ọ̀nà àbáyọ kúríà yìí ó ní pé ìyàwó mẹ́wàá ni ìyàwó òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa nígbà tó wà ní Madina fẹ́ lọ tí gbogbo mẹ́wẹ̀ẹ̀wá sì ń jẹ̀ràn kan pé òun ó lọ tí ó sì sẹ́nì kankan tó sọ pé ọ̀dà èmi yọ̀ǹda kẹ́yìn lọ tó bá dogun mí èmi ó lọ tí ò sẹ́ni tó step down láàrin wọn ànẹ́bí ọ̀wà kọ naam sínú pépà wọ́n bá kọ naam sínú pépà torí òun ò mọ nǹkan kan òmí ni kò lè kọ kò lè kà àmọ́ ìmọ̀tọ́ ọlọ́run bá fún un ó ń tẹnu ẹ̀ jáde wọ́n á bá kọ ọ̀rọ̀ bíi yes sínú pépà márùn wọ́n sì bá kọ ọ̀rọ̀ bíi la no sínú pépà márùn wọ́n wàá sù róbóróbó wọ́n sù róbóróbó wọ́n wàá kó sílẹ̀ lẹ̀ wọ́n wà ní ẹ̀yin mẹ́wẹ̀ẹ̀wá ẹ wàá máa mú kọ̀ọ̀kan ohun tó o bá ti mú òní ó bóyá òun lọ àbó òní lọ definitely àwọn márùn wọn á mú yes àwọn márùn wọn á mú no àwọn márùn tán bá mú yes àwọn ni wọn múra tẹ̀lé ọkọ wọn lọ sí ojú ogun àwọn márùn tí wọn mú no àwọn náà gbà fọlọ́run pé kádàrá àwọn ni pé àwọn ò ní bá wọn lọ sójú ogun wọn á sì wà nílé wọn á múlé lọ́wọ́. irú jáde tí àwọn ìyàwó òjìṣẹ́ ọlọ́run táwọn máa ń dì fúnfún sí nìyẹn tí gbogbo wọn máa ń jẹran kàn pé èmi ò lọ èmi ò lọ èmi ò lọ tí ò ní sẹ́nìkan tí ó finú fídọ̀ yọrọ ẹ̀ sílẹ̀ àfi nípasẹ̀ kúríà ok now lóde òní àbá ọkọ wa lọ sí ojú ogun kò sí ogun ẹ̀sìn kankan níta nítorí àwọn ìdí kan ogun ẹ̀sìn bẹ nínú ìsìláàmù nǹkan kò mú kúrò ń bẹ̀ tó ti gbọ́ nǹkan tó ìfẹ́ gbọ́ nù ogun ẹ̀sìn ó ń bẹ nínú ìsìláàmù àyà ogun ẹ̀sìn bẹ nínú Quran àdíìsì tó wáyé lórí ọ̀rọ̀ ogun ẹ̀sìn ó ń bẹ kí nǹkan kò sì há ogun ẹ̀sìn kúrò àmọ́ kò sí ogun ẹ̀sìn níta lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ ní orílẹ̀-èdè tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ní ìlú tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ní àdúgbò tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí kò sí ogun ẹ̀sìn tó jẹ mọ́ ìkọjú nǹkan ìjà síra ẹni. now ohun tó wá ń bẹ́ ń ta ní ìsìn òun ni pé a fẹ́ lọ òde a fẹ́ tẹ̀lé ọkọ wa lọ síbi wáàsí a fẹ́ lọ sí ilé oṣù náà ọmọ a fẹ́ lọ síbi onífírídọ́ọ̀mù a fẹ́ lọ síbi oníyàwó a fẹ́ lọ kí àwọn tó fọṣẹ́ àwọn nǹkan tí ń bẹ́ ń ta ní ìsìn nù kò sí láì fi kí ọkọ fẹ́ lọ kí ẹni tó bímọ kó mú àwọn ìyàwó ẹ̀ lọ́wọ́ kò láì fi kí ọkọ fẹ́ lọ kí ẹni tó ń ṣèyàwó kóun náà mú àwọn ìyàwó ẹ̀ lọ́wọ́ kò láì fi kí ọkọ fẹ́ lọ síbi jẹ̀nẹ́sà ìkírun sókù lára kí ọkọ mú àwọn ìyàwó ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ó wulẹ̀ dára púpọ̀ kí ọkọ máa kó àwọn ìyàwó ẹ̀ lọ sí wáàsí ìdánilẹ́kọ̀ọ́. wàyí ọlọ́run wá sí ọkọ̀ fún ọkọ síìtì méjì ní ń bẹ níwájú ọkọ̀ síìtì méjì ló ń bẹ ní iwájú ọkọ̀ ọkọ tó gba ọkọ àti ẹnìkan nínú àwọn ìyàwó yìí. sọ yẹ kó di ìfàǹfà. kò yẹ kó di fàǹfà àmọ́ torí pé tẹ́ bá wo láìfọ tẹ́ bá wo láìfọ àwọn obìnrin bí wọ́n ṣe máa jowú àti bọ́mọ kékeré ṣe máa ń ṣe ẹ rí i pé wọ́n fẹ́ jọra wọn ẹ rí i pé tẹ́ bá ń kó ọmọ kékeré lọ síbì kan tẹ́ bá gbọ́kọ̀ lọ́wọ́ àwọn ni wọ́n máa jà sí síìtì kan pé ibi tí ń jókòó sí ni ibi tí ń jókòó sí ni ibi tí ń jókòó sí ni yìí. ìṣe yẹn náà ni àwọn ìyàwó ẹni yìí ṣe ìṣe ọmọdé ni ìṣe ọmọdé ọmọdé ni máa ń ṣerú nǹkan báwọn níbo ló sí sínú mọ́tò nu mọ́tò sí tí ó ti gba owó lórí pé ó síbẹ̀ kò sí yìí. àmọ́ torí pé ẹ̀jẹ̀ ọmọdé kì í tán bọ̀rọ̀ lára àwọn obìnrin kì í tán bọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣesí ọmọdé ní máa ń bẹ lára àwọn obìnrin ìdí sì nìyẹn tó fi gá sí wípé ọlọ́run ò fi lè fi wọ́n ṣe adarí fún àwọn ọkùnrin wàyí ìjókòó síwájú mọ́tò ọkọ ó wá di fàǹfà kí lọ́nà àbáyọ pẹ̀lú ìtàn ráńpẹ́ tí mo mú wáyẹ nípa àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam àti kọ́kọ́ rí ọ̀nà àbáyọ àkọ́kọ́ tí ọkọ bá ti fẹ́ kó wọn jáde tí wọn ò sì jẹ́ni tó step down fúnra wọn tí wọn ò sọ ìjókòó ẹni tó jókòó síwájú lẹ́gbẹ̀ẹ́ ọkọ di fìtínà tí wọn ò sọ di ẹjọ́. E tí wọn ò sọ di ìjà mọ́ra wọn lọ́wọ́ kò la wàhálà lọ àdásí pé anybody tó bá kọ́kọ́ jókòó síwájú déédéé ni. àmọ́ tí wọ́n bá tún wá fẹ́ sọ yẹn di ìjà tí wọ́n bá fẹ́ fi fínra wọn níràn bí ọmọdé ṣe máa ṣe ìgbésí àkọ́kọ́ tó tọ́ súnà lórí ta ni ó jókòó wájú òun ni káwọn náà yà ṣe kúríà so ìwọ ọkọ ọyà kọ yẹ́ẹ̀sì kan ṣé mẹ́ta lẹ́pẹ̀rẹ̀ ayé ó sì kọ nóò méjì ẹ bá ti fẹ́ jáde ó kọ yẹ́ẹ̀sì kan ó kọ nóò méjì títí mẹ́ta ni bẹ́ẹ̀ má sì jẹ́ mẹ́rin yẹ́ẹ̀sì kan nóò mẹ́ta. No, ọ̀ọ́ra robóróbó ẹba ti fẹ́ jáde ńlẹ̀ ọya ẹ mú kúríà ìfẹ́kẹ́ ẹ ẹjọ́ ló ń jókòó wájú ìfẹ́kẹ́ ẹ ọkọ mi ẹ ń bá mú yẹ́sì òun ló jókòó wájú nù ẹ ń bá mú nù òun ló jókòó ẹ ń bá tún wá ni torí pé ló ohun tó mú aláwọ̀ ló jẹ́ kó mú ohun tó mú so kò rójú ọkọ ẹ̀ mọ́ ẹjọ́ aláwọ̀ lòkù tó ń rò káàkiri ẹ̀ńbàsì rojú aláwọ̀ kò náà ti mọ tóun ó bà fàdí ń so kí ẹ̀yin ọkọ oníyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin níbi tí ìfàǹfà bá ti wáyé lórí ta ni ó jókòó wájú ti ọkọ nígbàkigbà tẹ́ ẹ bá fẹ́ jáde kẹ̀yà kẹ̀yí kòtò kòtò kẹ̀yí kòtò ní ń dà pé ní kòtò lónìí pẹ̀lú tí wọ́n fẹ́ yí kòtò wọn ni wọ́n á yí bálọ̀tì àbí so ẹ yí kòtò so kò nídìí kẹ́yìn yí kòtò kọ yẹ́ẹ̀sì kan ṣé méjì ni wọ́n yẹ́ẹ̀sì kan náà kan. No, mẹ́ta ni wọ́n yẹ́sì kan nóò méjì mẹ́rin ni wọ́n yẹ́sì kan nóò mẹ́ta ráróbóróbó ìwọ tó oníyàwó méjì tó oníyàwó mẹ́ta tó oníyàwó mẹ́rin ọmọ bó ṣe máa ọmọ bó ṣe máa ra ní róbóróbó ọ gbọ́dọ̀ sọ pé táìmù fún yẹn o òfin yẹn kọ́ sí sallallahu náà ṣe nù fáwọn ọ̀nà àbáyọ àkọ́kọ́ nìyẹn láti fi sẹ́tù irú ṣáìdì kàrákítà yẹn irú ìṣesí ọmọdé. tọ́ba ti la ìfàǹfà lọ ẹ ṣe kúríà. ṣẹ̀wárí kúríà tí ń yẹn ó tún lè wá wà subject to condition lọ́nà wo òfin wà tí ìjọba gbé kalẹ̀ fún ẹni tí ó jókòó wájú àbí òfin wà náà torí pé ẹni tí ó jókòó wájú mọ́tò ó gbọ́dọ̀ lo seat belt ó gbọ́dọ̀ lo bẹ́ẹ̀tì ìjókòó nítorí kí road safety má bàa mú ẹni ẹlẹ́ẹ̀kejì òfin kejì ni pé ẹni tó jókòó wájú kò gbọ́dọ̀ gbọ́mọ lọ́wọ́ níwájú kò gbọ́dọ̀ gbọ́mọ lọ́wọ́ wájú bọ́bá gbọ́mọ lọ́wọ́ pàdé road safety wọ́n mú àbá wọn. ẹlẹ́ẹ̀kẹta wọn ò fẹ́ kó o pamọ́ sẹ́yìn kó o jókòó wájú. ẹlẹ́ẹ̀kẹrin ikùn ò ti ga kó tún lo bẹ́ẹ̀tì mọ́. <laughs> subjected to conditions of qualifications. Ìwọ tó o máa qualify láti yí koto ìjókòó níwájú

tàbí kọ́ mọ́kù kankan lójú kálukú ọ̀bàdá wáyé sọ̀rọ̀ pé first wife ó lè lóyún nú second wife ó lè máa fọmọ lọ́yàn lọ́wọ́ third wife ọmọ ẹ̀ lè máa ti máa rákòrò. ọ̀nkálukú lè wà ní kọ̀ǹdíṣàn kan tàbó mìíràn tí òfin ní lè qualify láti jókòó wájú therefore ọ̀rọ̀ ti di rọrùn kò fa wàhálà èyí tó gbọ́mọ lọ́wọ́ ò gbọ́dọ̀ gbọ́mọ fẹ́ nìkan o pé gbọ́mọ bọ́ sọ́dọ̀ ẹnìkan rárá o rárá lásìkò yẹn ìwọ la expect kó gbọ́mọ ẹ lọ́wọ́ mọ́ gbé fún ẹnìkejì rẹ torí kò ní jókòó wájú torí èyí tó gbóyún lọ́wọ́ náà kò ní lè gbé oyún fẹ́ nìkejì rẹ̀